Euzu billahi mineşşeytanirracim. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. أعوذ pẹ̀lú àná ọlọ́run a tún máa tẹ̀síwájú ló tafsiri ìṣúrọ́jà àlè ìmúràn ayọ̀ ọgọ́rùn kan àti mẹ́wàá ohun tí ó jẹ́ àkọlé ayà náà òun náà ní ọlá tí ń bẹ fún ìjọ àtẹ́bí sallallahu alaihi àti pé ìjọ àtẹ́bí nìyí khayra ummah àwọn ló tuntun gbogbo jọ ọlọ́wọ́ ọba sọ̀hánà ọ̀dà aláwọ̀ fún wa ní òfin fún tún kẹ́rọ tó bá dé ìdùkọ́ fún ìyáde lè dà sí. èyí jẹ́ ìjọ tó fi lóore jù wọ́n kúrò jáde lè fẹ́ tí wọ́n gbó jáde fún àwọn ènìyàn. ẹ̀rí alimọ́ Bukhari látọ̀dọ̀ àbí ìbúrẹ́yọ̀ rọ̀dí ọlọ́run tààlà àdúgbò wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé káyérò náà ti lè náà ẹni tó fi lóore jù fáwọn èèyàn ìyẹn ni pé ẹni tó fi lóore nù àwọn èèyàn fáwọn èèyàn nìyí èyí tó àtẹ́rí ẹ̀rí ìyẹn ni pé gàtú nàbí hímsì sàlàsì ẹ máa lọ mú ọ sẹ́kẹsẹ́kẹ sí àdẹ́kìyẹ tí wọ́n so mọ́ wọn lọ́rùn. hàtà ìyẹn ni kúló fi islam tí wọ́n ti wọ́n ní islam. torí àjàgá irú ìyẹn ń sẹ́rú ayé tẹ́tẹ́tẹ́kẹ́ ń bẹ lọ́rùn rẹ̀ ìyẹn ń sẹ́ni tí ìsọlọ́run tẹ́tẹ́tẹ́kẹ́ ń lọ́rùn yẹn ìyẹn wà lọ fún àwọn èèyàn tẹ́tẹ́tẹ́kẹ́ ń lọ́rùn wọn kúrò kẹ́kì mọ́ wọn ní islam. wọ́n ní báyìí ní àtúnlẹ̀ fún àfáàsì. رضي الله تعالى عنهما مجاهد عطية العوفي إخوة عطاء ربيع بن أنس نوات الصاق wípé tùmọ̀ rẹ̀ ni pé xeyiru nàásì lìnà ìtumọ̀ rẹ̀ ni pé anahu xeyiru lìkúmọ níbi àwọn ọjọ́ anabi ló fi lórí ju gbogbo ọjọ́ wà á ń fa nàásì lìnà àwọn lẹ́dẹ̀ẹ́ fi wúlò jù lọ àwọn èèyàn fáwọn èèyàn nítorí ọlọ́run ọba bí wọ́n ń sọ ohun tó jẹ́ kí àwọn kẹ̀rí àtàwé tó fi rinlẹ̀ ọlọ́run lè tàkùrọ̀ ó dàbí ní àrùnfì. ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa fọ nípa búkárù aṣọ nípa àlùmárù fúlàdà kóhùn náà lè wò sí sẹ̀rí abápẹ́ ní dáadáa òun ní dáadáa búkárù. òun ti sẹ́ni abáfẹ́ni bí òun ní jẹ́bi nínú musa ní wọn ahmed táwa tó lọ wọ yáyọ ẹmẹwàá àti sunari bìnnìmáyà àti lóbu sẹdrak bin hajj sílẹ̀ dàwa hakim bin hayda adi wọn ti sọ lọ́wọ́ pé an tún tún fún àti ẹ̀yìn ìjọ sẹ́wùtì tábà kó sẹ́wùtì ìjọ èlé lórí dodo sẹ́wùtì ìjọ. ẹ̀yin lẹ́yìn tí wàá lápọ̀nlé tó ti gbogbo gbogbogbò lọ́dọ̀ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala hadithi yìí wọn lọ gbajúmọ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó ń sọ pé hadithi yẹn gbé daraja hasan ìgbàwọ́ àbí nínú hadithi wàhálà jabal àbí sa'id kọ́lé ìlẹ́wọ̀n hasan. هذه القبة حصب السبت أيما النبي صلى الله عليه وسلم وقوا إقواجه إقواجه لي بنبيها محمد صلى الله عليه وسلم nípasẹ̀ àlẹ́bí ni wọ́n fi kókó wájú. tọ́lá tó ti خلق الله nìyí aṣọ́rọ̀ kùkàlùkìlá òun olóbi ńlá kọ́lé jù nílò rẹ̀ sí ọlọ́run ọlọ́run gbé dìde pẹ̀lú sẹ̀rí àdópé tó tóbi tí ọ̀fà lẹ́bi kàtàájú ẹ̀ òfò jíṣẹ́ kàtàájú ẹ̀ ìwà ṣiṣẹ́ lórí islámọ̀ títà lẹ́bi mú wá àti lálẹ́ ẹ̀ ayọ̀kọ̀yẹ̀ kóbel kọ́lé lómi gbó mọ́ ọ́ la yẹ kóbel amọ̀lùkẹ́fẹ́ bí amọ̀lùkẹ́rì ìdìbò kọ́rọ̀ àwọn díẹ̀ nínú àwọn tó wà lórí ìlànà àdébí sallallahu alaihi wasallam wọ́n sì ń gbé bí báwọn èèyàn fífọ̀ bá dúró lórí iṣẹ́ yẹn iṣẹ́ tí wọ́n sì máa lọ́la jùlọ. gẹ́gẹ́ bí imam ahmed rahimahullah bí wọ́n ti gbẹ̀gbẹ́ àkàlà látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu ta'ala wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ẹni kẹta nínú àwọn àtẹ́bí ló ti ṣáájú àwọn àlejò ti sá lọ kí nìkan náà ọlọ́kọ̀ọ́kọ́ bẹ̀ ni pé ẹrú jẹjẹ wọ́n sàtìlẹ́yìn ẹrú jẹjẹ fún mi ìyẹn ni pé ọkù bí oṣù kẹta lọ́sọ̀ sálámẹ́ lọ báwọn kẹjà ìbẹ̀rù ọ̀dẹ̀ ti pa wọ́n dalẹ̀ kájẹ́ni tó débẹ̀ àwọn sọ̀sálá lè bi nìkan wọ́n fún wọn fáwọn tó ṣáájú bákan náà kọ́kọ́rọ́ ọlẹ̀ kọ́kọ́bìnrin kọ́kọ́ ọlẹ̀. wọ́n tún sọ rí ní accent. yé pẹ́ wọ́n tún wá sí ní bíbọ́ fún mi. wọ́n á ìjọ mi lẹ́sìn tó lóore dúdú gbogbo ìjọ. àwọn àhàdí ti tó ti déédéé lé tí gbogbo wọn náà fara wọn. ó lè lẹ́tọ̀ sọ yìí háyìí nínú ẹgbà wa àyìnbá gbogbo òní látọ̀dọ̀ sàyẹ̀dì sàyẹ̀ wọn àbí fẹ́rẹ̀ ọ̀jà lọ́sàrà ni wọn ni wọn gbọ́ òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àtọ́lá tó sọ báyìí pé. wọ́n ní àwọn ìjọ kẹ́lẹ́ ti máa wà lùjẹ́lẹ̀ nínú ìjọ ni àwọn ìjàmbá àgbẹ̀ wọ́n wà lùjẹ́lẹ̀ nínú ìjọ ni àwọn yẹn ní seventy thousand ni wọ́n ojú wọn dẹ̀ sì máa tẹ̀ mọ́lẹ̀ báyìí mọ́tò pa ajọ́ kẹrìnlá tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló ti wọ́n ti máa mọ́lẹ̀. àbùbọ́n ọ̀rọ̀ ti lọ tẹ̀lá ni wọ́n ní òǹkà kàbá dìde pẹ̀lú bí sọ́ọ̀tì àlẹ́ àtàdé ìyẹn rúfa wọn lẹ́bùrà dàrí ó dìde lẹ́ni tó gbé ilé aṣọ tọ́jà búra yẹn tó gbé sókè ó dìde òjijì ọlọ́run ọ̀yẹ́ àtẹlẹ́ òfin ti gbé sínú àwọn seventy thousand yẹn òṣìṣẹ́ ọlọ́run wa sọ láyé pé ọlọ́run dáàbò bá ń fi hàn káàtà sí sáàrin àwọn seventy thousand yẹn. lẹ́yìn ìgbà yẹn nìkan tó wá di nínú àwọn àǹkọ́rí ìyẹn náà sọ fún òṣìṣẹ́ ọlọ́run ọ̀yẹ́ àtẹlẹ́ òfin ti gbé sáàrin àwọn seventy thousand yẹn. Adébísọ́ lọ́lọ́ àtẹlẹ́ wa fẹ́ ìgbàwájú rẹ̀ àwọn ọ̀rẹ́ mi ti wà nínú àwọn àhàdì èyí ti tọ́ka sí ọlá tí ń bẹ fáàlì gbogbo yìí àti iyì tí ń bẹ fáàlì gbogbo yìí àti àpọ́nlé tọ́lọ́hùn ṣe fún ìjọ àlẹ́bì àti pé ìjọ èyí ló lóore jù ú ìjọ láyé àti níjọ gbẹdàlọ́kẹ́yàwó òun lẹ́lẹ́gbàá tí wọ́n ahmed rahimahullah sọ́gbẹ́ gba alátọ̀dọ̀ ṣe àbíọ́ olùgbà débi sọ́lọ́lọ́ àtúnlá tó sọ báyìí pé. ẹ̀rí àtúntì yẹn bá bára rẹ̀ nínú sùnmí ẹ̀yẹ kọ́ máa dúpẹ́ o. àdébí sọ́lọ́lọ́ àtúnlá ó ní adájọ́ èmi mò ń tẹ̀ sí rẹ̀ kàn. ó já sí fáwọn tó bá tẹ̀lé nínú ìjọ ìjọ ìgbéga lọ́kẹ́yàbọ̀ wọ́n ọlọ́pàá kọ́ ni wọ́n á jẹ́ nínú àwọn tó wà lùjẹ́lẹ̀ ìyẹn ni wípé àwọn tó máa wà lùjẹ́lẹ̀ ìdákẹ́lò dámẹ́rin ìjọ ni wọ́n wà lùjẹ́lẹ̀ tí wọ́n bá kó gbólé ayé ìjọ wọ́n ọlọ́pàá kọ́ ìjọ mi ló dẹ̀ sì wà lùjẹ́lẹ̀ lù wọ́n. wọ́n nígbà táwọn kòkàn lásọ̀rọ̀ yẹn àbá jábì lásán pé aláàbò àti bàrù wọ́n òtá rí nìyẹn. wọ́n ní alẹ́ wípé mò ń rìn kẹ́ kọjá bí pé jọ mi máa jẹ́ wọn lọ fa péré láwọn tí wọ́n wà ní jẹ́nà. àbáwá jáde ọ̀ rọ́jì ọlọ́ọ̀tàlá wọn ni fọkà dáre náà abáfọ́fẹ́ aláwọ̀ ẹ̀jìnà. wọ́n ní bọ̀ wáyà alùpùpùsọ̀lá ọ̀rọ̀ pé alùpùpù rẹ̀ kẹ́ kọjá bí ẹ̀yìn ìjọ mi ìlàjì ló bá máa wọ àlùjẹ́nà gbogbo àwọn èèyàn yòókù tí wọ́n jẹ́ jọ tó wà láyé ìyá àwọn tí wọ́n gbà fáńdẹ́bì wọn kó tó di fáńdẹ́bì wọn kú òde o àbí wọ́n wà lórí ìlànà tẹ́bì wọn kó tó di fáńdẹ́bì bí ilé gbogbo wọn yẹ ìlàjì láfẹ́ làwọn máa jẹ ṣùgbọ́n èyí gba tẹ́bì ìlàjì lọ́dẹ̀ tó àwọn àlùjọ́nà ẹ̀yẹ̀ ni wọ́n ní hákàdá àwọn ọmọ sọ́rí ká áká báyìí lọ́dún gbẹgbẹ́ àwa rẹ̀ lójú ọ̀nà mi wọ́n wọ́n aláṣọ́ wọ́n yóò rí lẹ́nu sọ̀hí ayé sátọ̀ الله ibn Mas'ud radiyallahu الله anhu. wọ́n lè ti sẹ́ ọlọ́wọ́ bá sọ fún ajọ́ gan sallallahu alayhi wa sallam. ṣé ẹ yọdún sí i ni kọjá síbẹ̀ ẹ̀yìn alẹ́ ọgbọ̀n yìí wọ́n lọ ka kọ́ yìí ni wọ́n wà lùjẹ́ mẹ́ ṣé yọdún sí i ni. wọ́n lọ bá sọ pé Allahu akbar àti Allahu akbar. bẹ́ẹ̀ yọdú sí kọjá síbẹ̀ yìí jọ yìí wọ́n lọ́ bá kéde yìí ló dẹ̀sí máa wà lálùjẹ́dẹ̀. ẹ ìyẹn ní sẹ́ àwọn ẹni tí wọ́n wà lùjẹ́dẹ̀ dáka ẹ̀dá mẹ́ta níjọ ìjọ àdéhùn sọ́lá máa kó bẹ́ẹ̀ wọ́n làwọn sọ pé ìgbà. wọ́n lé ìgbà yìí wa ìgbẹ́dáná sí èmi o mo dẹ̀ sí rẹ̀ kàn kó já sí pé ẹ̀yin ìlàjì ẹ̀yin àlẹ́ ọgbà yìí ìyẹn ni pé gbogbo ẹni tí wọ́n wà lè jẹ́lẹ̀ ẹ̀yin àlẹ́ ọgbà yìí máa kó láti gbò wọ̀. hadith mi ìtúni ìbí wọn ahmed náà wọn gbà wá látọ̀dọ̀ ọ̀gbọ̀n yìí dá wọ́n láti fi sọ́lọ́ lọ́wọ́ àbí sọ́lá sọ́lá ìgbé. gbogbo ìyẹnì ọbẹ̀ ìbá rẹ̀ níjọ àgbẹ̀bí ọyẹ kó sọ̀hún máa dúpẹ́ pẹ̀lú rẹ̀ wíwọ́n bá sórí rẹ̀ tó jọmọ lẹ́yìn wa wọ́n sọ wípé àwọn tí wọ́n wà wọ́n ìgbálẹ̀ ọgbọ̀n yìí eighty làwọn nìkan máa jẹ́ this is two ọlọ́mọ kiri out of one twenty nínú one twenty káfù eighty ń làwọn àlè ọgbọ̀n yìí máa tó gba àwọn ọjọ́ ayé yòókù pátá <laughs> àwọn ni wọ́n ti fọ́ọ̀tù wọ́n ti báyìí ló ti gbàgbé alásọ̀rí asọ̀rí kẹ́ áàkáfù ìbámu sẹ́lẹ̀mọ̀ ti tún fààyàn kúrò hadith yìí jáde òní hadith hasan ní ìgbèrè wọn jà sàgbẹ̀gbà wa rẹ̀ abdulrasaq ọgbẹ̀gbà wa látọ̀dà bí bóyọ radiyallahu ta'ala an látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam wọn là Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé. wọ́n ní àwọn akẹ́yìn akẹ́yìn lè wa. ṣùgbọ́n ẹni àkọ́kọ́ ni wá nínú ọ̀gbìn àlùkìyàmọ̀. نحن أفضل الناس دخولا للجنة àwa là kọ́kọ́ ẹni tí ó wọ àlùjẹ́tẹ̀. wọ́n kẹ̀já sí pé àwọn ọjọ́ bí wọ́n fún wọn wa. wọ́n sì fún àwọn alísírà lẹ́yìn àwọn ọ̀ṣọ́ yẹn. ọlọ́run ọba àlejò ọlọ́wọ́ fà wá bọ̀dọ̀ nípa ojú wọn sì apá ìrùlé lórí nínú òdodo. ọjọ́ òní yìí sọ̀rọ̀ nínú tọ́gbẹ́ fún òdodo sáájú wa dáadáa báyìí. fàhádà ni ọmọ lẹ́nu ẹ̀ sálà eléyìí lọ́jọ́ tí ó ń ṣe àpẹẹrù parẹ́ ọ. torí bẹ́ẹ̀ àwọn èèyàn nìyí wọ́n á tẹ̀lé wa ní ìyẹn pé wọ́n tọ̀ wá lẹ́yìn. kẹ́dán ìlìyẹ́hùn ọ̀la lọ́jọ́ táwọn ojú wọ̀lé náà sọ ọ̀rọ̀ bá àtàkọ́ nìyí. àwọn kiri yó ẹyẹ ọládé tó wọn tó lágbè ẹrí anabi sallallahu alaihi wasallam ó ní aláwọ alẹ ní tó kẹyì tí a sì já kọ́kọ́ níjọ bí dàlùkẹyà o àwọn alàkọkọ ẹni tó fún wọn lè jẹsẹ ọkọ ìjà tó wọn fún wọn ní síra ṣáájú wa wọn sì fáwọn ní síra lẹ́yìn wọn Ọlọ́run wá fọdẹ kọ wáyé wọn tí wọn sì yá pẹ̀lú nínú ẹ nínú òdodo fàhádà lè owó lẹ́ni ẹ̀sítálàfù ní. òní lọ́jọ́ náà tó ń sìn apẹnulé lórí kò ń dẹ́sùn ládẹ́ fi ìtàbà. àwọn yẹn máa tẹ̀lé wa ni o yáda lè yẹ húwì bí ká sọ pé àwa láfọwọ́ kẹlẹ́ ni ọ̀la ni ọ̀ka àwọn yẹn húwì ni ọ̀sẹ̀ kẹ́kiri o ní ọ̀sẹ̀ dàtara ẹ̀rí awulẹ̀ díkẹ́yìn ni akéyìndégbẹ̀gbọ́n ni ìmọ̀ Bukhari wọn gba hadith yìí wá àti ìmọ̀ Muslim wọn ti lọ́ọ́ fi ti àjẹbí sallallahu alaihi wasallam ẹgbẹ́ wa ní ìsìn wọn Muslim fẹ́ gbà wá rẹ̀ nínú hadith àbí ìfọyọ́rọ́ radiyallahu ta'ala wọ́n tó jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé aláwàní àwọn alákẹ́yìn ní sọ̀tọ̀ mẹ́ni àkọ́kọ́ iwájú òkúta lọ́kẹ́yà wọn. tọ́lá wa alákọ̀ọ́kọ́ wà lùjẹ́ náà alákọ̀ọ́kọ́ wà lùjẹ́ náà ọ̀túnbọ̀ ọba ń sọ pé sáfẹ́lẹ́ ni máa wà lójọ́ náà o ètò sáfẹ́ lónìí kò ní wà lójọ́ náà o bàbá yìí kọ́ fẹ́ wà lórí ẹ̀sìn tí ò ní sí lórí ẹ̀sìn á gbà sáfẹ́ sí ni wọ́n máa kí o ṣùgbọ́n tá a gbà lérò ni pé àwọn tó wà lórí ìlànà tẹ́sí yẹn nígbà táwọn tẹ́sí yẹn wà láyé àtìgbà tí wọ́n ti lọ tádẹ́sí ìbí òun tí ì dé àwọn yẹn ni o alẹ́rẹ́ tí wọ́n àlejò náà ti wọ bẹ́ẹ̀ wọ́n gba fáńdẹ́bì yẹ nígbà tó wà láyé àti ìgbà tó lọ sẹ́ńtánẹ́bì mi ò tí ì dé alẹ́rẹ́ tí wọ́n àlejò náà ti wọ máa ilé tó wà láyé lísì tí wọ́n lọ wọlé àtẹ́bì yẹ làwọ̀ náà làwọn ilé yẹn wọ̀ orí pé kéèké ni wọ́n. àwọn àhàdì yìí àtàwọn òbí ó túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá tàbí bẹ̀rẹ̀ kí ó lòdì pé kó tó kẹ́rọ̀ ọ̀sùn àti ọkùnrin jáde lè náà. ọlọ́run ní ẹ̀yin lẹ́lọ́rẹ́ jù kú jọ tí wọ́n kú jáde fáwọn èèyàn ìrè má wá sọ pé ayé àjáde ń bẹ o ìjáde olóṣù mẹ́rin ológójì ọjọ́ yọrọ o ìṣe bẹ́ẹ̀ o ó rìn jáde lè bẹ́ẹ̀ ìyẹn ni wípé ọlọ́run fà wọ́n yọdẹ o iṣẹ́ tẹ́ máa tètè fi lóore tó jẹ́ kí àlùkàyèrè yà yẹ tó fi ta hákàkà òun náà ní pé tàkùrú náà mi màrú ẹ máa pàṣẹ dáadáa bọ̀tẹ́ni háwọn náà á lè lè mú nkárì ẹ sì máa kọ̀ nípa ohun kẹ́kọ̀ọ́ ọ̀tún pinnu náà mi náà sì ti gbàgbọ́ sọlọ́ ẹni tó bá gba àwọn ìròyìn yìí òun náà ti dẹni yìí o kì í fi pa àwọn ọ̀tá mi nìkan ni nítorí pé mọ̀ yẹ bá dáa sáàdì yẹ sáàdì ẹni ọba tẹ̀lé lórí rẹ òun náà máa sórí rẹ nìyẹn àwọn sọ̀hábà lèrò yìí pẹ́ fún ẹni tó bá wá gbàrò yìí òun náà ti lẹ́tọ̀ọ́ sí ìnìyẹn gẹ́gẹ́ bí ọ̀tá adáṣe sọ wípé ó dé sí gbọ́ wa pé wọ́n mọ̀ ọ̀tọ̀ rọ́jà lọ́sàlánì nínú hajj tó ṣe ó rí àwọn èèyàn ó rí ìyàdìrọ́ àmì lọ́sẹ̀ sọ́ra ó rí báwọn yẹn ti yára wọ́n wá ká yà fún wa yóò fún tún xẹ́rọ̀ ọ̀hún sọ̀rọ̀ ti kọ́kọ́ ìjà tẹ̀lé náà. wọ́n ti fẹ́ ilẹ̀ fi ń lóore jù nínú ìjọ tí wọ́n fà yọ fáwọn èèyàn ẹ máa pàṣẹ dáadáa ẹ máa kọ̀ nípa ohun tó ẹ sì nígbàgbọ́sọ́ lọ́wọ́ kò ní báwo yẹn ti yára bọ́lá wa wí pé ẹni tó bá tù mọ́ ayẹ̀kú dẹ̀bí sílíkàlẹ̀ ọ̀gbẹ́ ọ wà nínú àwọn ìjọ tó lórí fàlẹ́yọ̀ àti sàrùtọ̀ lọ́ọ̀yì ìhà májẹ̀bọ̀ ọlọ́wọ́ ọba yẹn kó bu wá lórí wútórí yìí fi lé rílẹ̀ alihamdu bilimaru fili èyí ọba pàṣẹ dáadáa ewu tí májẹ̀bọ̀ yìí fi lé rílẹ̀ tí rírì yẹn máa fi rílẹ̀. lára ọgbọ ọgbọ̀n èèyàn pọ̀ nípa ìbàjẹ́ sí yẹn táwọn yẹn ń ṣe èèyàn pàṣẹ dáadáa tààrí fáwọn yẹn pàṣẹ fáwọn yẹn bá tún ṣe lọ́la tó sì dìwọ́n ni nígbà tá a ké wù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọba ni wọ́n fẹ́ẹ́ ṣèbánu sọ̀rọ̀ ọ̀yẹ̀ máa sọ ẹ ìjà máa ti jẹ bẹ́ẹ̀ o ẹ máa kírun o ẹ wá o. èwo lè dá sí nínú. màrúfù léyìn ọ̀pàṣẹ ajé dáadáa pé báwo yẹn pa á sí àwọn apàṣẹ ẹ̀kẹ́ ẹ̀ máa ti dáadáa yìí. múngàrù léyìn ọmọ akọ̀ ń pa ẹ̀ yóò rí báwo yẹn ṣe múngàrù kí ẹsẹ̀ pọ̀ sí ìṣe. níṣẹ́ yìí bí màá yẹ kó gbajúmọ̀ pé kéèyàn máa kó rí dọ̀bọ̀. ẹnìkan bá lówó sí lẹ́kítọ̀ lónìí jẹ́ kí lẹ́kítọ̀ yìí fẹ́ dá lórí ó lọ́rọ̀ ni wàá sùn ló ń fẹ́ sọ ọkùnrin àtọkùnrin ọba fẹ́ra wọn ẹ wá o nígbà tá a sílẹ̀ haúsá kìí ṣe máa sún kura nídìí bẹ́ẹ̀ àbáǹkárò yẹn ń kóró à nínú kíláàsì mo yẹn yẹn báyà wà ọ máa ti gbé yẹn fáwọn àwọn èèyàn ọmọ ohun ti tẹ́lẹ̀ kálukọ́ máa béèrè pé ìrántí kó pọ́sibù tẹ ọkùnrin àtọkùnrin máa ń fẹ́ra bó wọ́n ti máa ń ṣe rẹ̀. ní ọba rẹ nìkan tí wọ́n sàlàyé rẹ̀ abàkẹ́ padà aráwọ̀ yẹn tí ọba rẹ máa lọ sí. ọ̀rọ̀ yìí ò yẹ rárá. kọ́lọ̀ ọba ti wá ní ìsáwò lè ṣàp kọ́kọ́rọ́ tí ó fi láburú. àwọn èèyàn ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó sọ ọ́ níbi wá àti àwọn ẹ̀dá kò sí ní jẹ́ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ àbá náà ṣẹlẹ̀ mọ́ ìkórìjọba ẹ̀dá kò sí ní wọ́n pè bẹ́ẹ̀ gẹ́rẹ́ wọn lọ́kùnrin àtọkùnrin wọn bá fẹ́ra wọn kó owó ti fẹ́ra wọn kálukú bá béèrè wọ́n béèrè báyìí láṣẹlẹ̀ tó ní tó wọ́ lọ́ọ̀tẹ́ o ìgbẹ́ fún kárù yẹn yóò rí yẹn ṣe ẹ bá ṣe kíní báyìí wọn ò tí ì ṣe orí wọn bá sì mọ ṣèbó orí kan ṣe. ẹ máa kọ̀ nípa múkárù wọ́n ní àbáwọn bọ́ọ̀lù sọ yìí pé gbọ́dọ̀ àwọn yẹn tí wọ́n yí ara yẹn ni pé wọ́n farabalẹ̀ tí ó gbọ́ yẹn kí wọ́n ṣe kọ́ wa káyà yẹn fún ọ kọ́ wa lé ẹni bá dùn bọ́ kọ́ wà nínú àwọn ìjọ tó lóore fàlì àti ìṣàrùsọ̀ lọ́ọ̀ ìfihàn má jẹ̀bọ́ ọlọ́wọ́ sóore yẹn máa máa fi rinlẹ̀ lára ìjọ ni tó dọ̀wọ́ náà pè. tó bá rí ìjọ lọ́jọ́ bá àrùkù táwọn èèyàn ò ṣe fún pàṣẹ. tó bá rí múkárù táwọn èèyàn ń ṣe púpọ̀ nípa rẹ̀. ọ̀sán omi ló lẹ́bi láì ẹ̀sìn nígbà gbọ́sọ́lọ̀. ẹni tí ọba ti wá gba ìròyìn yìí òun náà ti ju àwọn kàkàtà bí yẹn nítorí pé wọ́n ń sàṣàbà àdìkọ́ ní màhúwà nílé wò sábàrà lè ń sọ yìí torí ẹni tí orí dáadáa lẹ̀ tí ò dé ọ̀pá aláṣẹ rẹ̀ tó ń sọ òun ti fara jọ àwọn bàtàtàdíà àwọn àlòlìkìtàdì nìyẹn arínú àlè ń sọ yìí kó rẹni ń ṣe láburú kò kọ fún bóyá torí ewu tó fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀ sọ pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn láyé lóde lónìí tí wọ́n bá ti jẹ dòdò fún èyí fẹ́ sọ dòdò nítorí ewu tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ aríwú kárò tó ń ṣe ọkọ̀ fún pólítọ̀ wọ́n ti fara jọ àwọn bàkàtà bí adìyẹ ẹni tí ọba gbàrò yìí ó ti wà nínú àwọn bàkàtà bí adìyẹ àwọn tọ́lọ́wọ́ bá bá wọn wí tó bú ọ nínú ayálùkọ́ á ní alákọ̀ọ́lé ife àwọn ènìyàn kánú láyà tàdé àwọn amúkárí fàánú. wípé àwọn ènìyàn wọ́n yẹ kọ́ nípa àbàjẹ́ tó bá ń ṣe wọ́n máa bá a lọ ó burú ní oṣù ọ̀sẹ̀ o. látara abẹ́ báyìí ọlọ́run wá sí ìpele wọn sẹ́bílé wọn látòrí àwọn àdébí dáwúdà àtàdébí àyíṣà àlẹ́jìmọ́ sọláàtò sọlá. ọlọ́run wá ní wá yi alẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí ṣàrà ìdágbé lẹ́yìn ìgbà yẹn wá ṣe ìgbáwí fáwọn ní wà lọ́wọ́ ọlọ́run tó bá já sí sí àwọn bàgàdá díà àwọn onísìlá tó bá ti rí pé wọ́n ti gbàgbọ́ ní ewu tí wọ́n sọ kalẹ̀ fáńdẹ́bì sallallahu alaihi wa sallam làkàlẹ̀ fẹ́ràn ńlá o ó dẹ̀ tún máa da fún ọ á lòrè fún ọ bẹ́ẹ̀. ọwọ́ àlùwọ̀ àwọn tó gbàgbọ́ díẹ̀ làwọn tó ní gbàgbọ́ sọlọ́ọ̀ àti ohun tí wọ́n sọ kalẹ̀ fún yín àti ohun tí wọ́n sọ kalẹ̀ fún ọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọ́n paasi kúlẹ̀ ni wọ́n kèfèrí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà lórí ìsìnà wọ́n wà lórí àyẹ̀dí gbàgbọ́ wọ́n wà lórí ìjáde kó nínú ìtẹ̀láṣẹ ọlọ́run wọ́n wà nínú yapa ọ̀pọ̀lọpọ̀ wọ́n. àwa níbẹ̀ àyà mi ìtàkùn ìyẹn jẹ́ àlìbìṣáràtù lèlè mùsùlùmí náà lèlè fásitì ìfún àwọn mùsùlùmí nírò lèlè fásitì pẹ̀lú wípé ọlọ́run bá ọmọ àgbà ilẹ̀kúlẹ̀ fún ọ. fásitì jáwé rẹ̀ lọ́wọ́ pé fòtò àbí fòtò hàt ìsìlámù ìsìlámù òun ni ìgbàlẹ̀kúlẹ̀ islam pẹ̀lú kí aláfẹ̀rẹ́ di lọ sí ìlú tí wọ́n ti ṣe islam kí ẹ gba islam tí wọ́n bá láwọn ọ̀gá wọ́n sọ fún ọgbẹ́ ọ̀dà á máa darí ilẹ̀ yìí ẹ sì máa sanwó tá a máa fi túlù ṣe fún yìí wọ́n bá láwọn ọ̀gá kí wọ́n bá wọn jà tí wọ́n bá bá wọn jà ajá tí wọ́n fẹ́ fi fágbá lẹ̀ yẹn nìyẹn. ìwà àgbà ìlú kúlù ló ń pè ní alifati fatifu tó bá tó gbajúmọ̀ òun náà ní fatifu mẹ́tì bí mọ́kà ti padà di ilẹ̀ Islam. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ fún àwọn mùsùlùmí ní ìlú òdòdó pé wọ́n gbalẹ̀ kúlẹ̀. wọ́n sì rà sílẹ̀ lẹ́yìn lórí àwọn bàkàtà bíà ọlọ́run kúrò wá báwọn ẹrù ẹ̀ tí fún ọ ní ìwọ òdòdó yẹ pé àlẹ́ àtìlẹ́yìn máa wà fún ọ. wọ́n àwọn tí wọ́n sílà tí wọ́n ya kẹfẹ́ ní tí wọ́n ọlọ́run wá sọ ọdún tó kú kóńgò àdá. Thank you. ọlọ́run ní láyé yàdúgbò kò ní lè fara níyì ilà àgàrò àyàfi sùtà kan wàá yìí kọ́ tìlú kò tí wọ́n bá wá bá yìí jà yóò wà lóko wẹ̀lẹ̀ àdìbá wọ́n padà pẹ́ yìí jà tó mọ̀ láyọ̀ ń sọ̀rọ̀ àní fún wọn láti lẹ̀ yẹlẹ́gbẹ́ ìlẹ́ borí wọ́n ní bọ́lá ọtún ṣe rí nìyẹn tó sọ. ibẹ̀ yìí mùsùlùmí alẹ́ gbalẹ̀ gúnlẹ̀ wọn ò lè fara ní sùtá díẹ̀ lọ bí wọ́n bá tiẹ̀ bá yí já yóò wà lóko àdìbá wọ́n padà fẹ̀yìn lẹ̀ ni wọ́n á họ ṣùgbọ́n ń sọ̀rọ̀ àti fún ọ látìlẹ́yìn wọ́n ní bọ́lá ọtún rí ni léyàwó Khaibar lọ́jọ́ gbó ọlọ́run yẹ pẹ̀lẹ́ àwọn kàkàtàdíà àwọn alìkìtàb fún fi bú wọn gbólẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó ń sáájú wọn náà Yahudi Mọ̀dínà àwọn balẹ̀ kọ ìrùbọ̀ àti balẹ̀ lẹ́bí àti balẹ̀ kúrẹ́dọ̀ gbogbo wọn pátá lọ́lọ́wọ́ bá fi bú wọn gbólẹ̀ bẹ́ẹ̀ náà làwọn kọrin yó bishop àwọn sọ̀hábà rú wọn tí èsè lùkẹ́kẹ́ ṣe méjì wọ́n gba ọlá ṣáàb títí ayérayé àdìsálẹ̀ ìdìbò rí ìtọ́bàtìlẹ̀ islam àwọn jama mùsùlùmí tí wọ́n máa ilẹ̀ lílẹ̀ ṣáàb títí tá àtẹ́bí ẹ̀yìn sọ́ọ̀kì padà dé alẹ́ sọlá tó sọlá tí ó fi sọ kalẹ̀ àwọn mùsùlùmí ó sì máa padà dá wọ́n máa darí ilẹ̀ ṣáàb wọ́n sì wà lórí ìsinsìnyẹ̀ tó àti fàlàáfíà ọgbàdà borí bẹ́ẹ̀ ìyẹn ni pé bí àtẹ́bí yìí sábàdé àáfíà àlàáfíà lélẹ̀ pẹ̀lú òfin sáńdẹ́bí mú wa kì í ti pé yọ̀ wá láńdẹ́bí ọlọ́run ṣùgbọ́n yọ̀ wá gẹ́gẹ́ bí adájọ́ nígbà yẹn yóò fi àlàáfíà lélẹ̀ pẹ̀lú òfin àtẹ́bí sallallahu alaihi wasallam tọ́badé yóò ru àgbélébú àtọ́fà àtẹ́bí yìí sábọ̀ Jésù ó bọ̀ wá ṣùgbọ́n tọ́badé kò ní gbè fáwọn ìdàrẹ́lì òun. arún àgbélébù apẹlẹdẹ azọkú kò sí sakọlẹ bọ gba islam wọ gba islam fi ikú ṣe fàjẹ bọlọ ti máa rí nìyẹn ọlọ́wọ́ bá sọ hánà ọwọ́ fún àwọn mùsùlùmí ní ròdùdú pé alẹ́ kò lè ṣe sùtà láyé ádám. àníwò lè fara ní sùtá sí ẹlẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ bá kojú ìjà pẹ̀lú ọ. tí wọ́n bá tẹ̀ wá ba ìjà wọ́n padà pẹ̀yìn ìjà bá yá ni. lẹ́yìn náà ní fún ọ láti lẹ́yìn ó sì rí bọ́lá wọn bá ti sọ ọlọ́wọ́ àti torí bá ti aléyìn fún un ayé rẹ̀ bá tó fi fún good lé ìgbà yẹn pé lòlùbátálẹ̀ ló ṣe látú ọlọ́run gbé yẹpẹrẹ lé wọn lórí. ìtumọ̀ rẹ̀ ni pé yẹyẹ ọlọ́run tẹ bọ̀ wọn lára ayẹyẹ bọ́ tó ti fúru o ibi yòówù tí wọ́n lè wà. ìtọ́lọ̀ wọn bá ti fún ọ jẹ wọ́lá ya ọ̀dúnrún náà ọkẹ́ wò ní balẹ̀ wọ́n wo jogijogiri àwọn ahlul kitab ọlọ́run dá yẹpẹrẹ níwọ lórí àyẹ̀dẹ̀bọ́ fún ìfú ibi yòówù tí wọ́n lè wà wọ́n láyé amọ̀dún dẹ̀ kó o lè fọkàn balẹ̀ fẹ́ ilà bí abẹ́lẹ̀ sínú lọ. àyàfi pẹ̀lú àlùkáwà ní tọ́tọ̀dọ̀ ọlọ́wọ́ bá wá lókù àlùkáwà ní tọ́tọ̀ tó ti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wá òun lè ní ìyẹn títa fún fáàlù káwà ní tí wọ́n ṣe yàrá dọ́rùkù ní bísíàtì àti ní pé àwọn máa ṣe ìṣàkọlẹ̀ ẹjẹ́ àwọn alo ìlú wa lọ àgbà ìsìlámù tó lọ ṣùgbọ́n àwọn àṣẹ ìṣàkọlẹ̀. àti lẹ́yìn bá máa ṣe ìṣàkọlẹ̀ ìdájọ́ ẹ máa lò lórí wa àlùkáwà ni ẹ̀dùn. إلا بحبل من الله وحبل من الناس àtàlùkáwà ni tí wàá fún ọ ìgbà ẹ̀fọ́ kẹba lẹ ẹ ní problem tẹ bá ti lè ti bẹ́ẹ̀ tẹ̀bí ẹ sọ wípé ẹ máa bẹ̀ sákọ́lẹ̀ ẹ sọ pé dájọ́ ẹ̀sìn á máa lò lórí ọ̀dà yìí náà ẹ̀fọ́ kẹba lẹ̀ bó ṣe wà nù alimahadin walimahadan walimahad ẹni tá a gbàgbé káwa nílọ́wọ́ ẹ̀ àtẹnusọ́wọ́ àdígbèkú tí wọ́n ti fi lọ́kàn balẹ̀ yìí pé ó lè gbèlú kódà bójú kéré ọba jẹ́rú wọ́n lè jẹ́ kẹ́ńtọ́ ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ńlá ní hamilẹ̀ bínú lọ ìwà hamilẹ̀ bínú náà ìyẹn ni pé àti pẹ̀lú àlùkáwà ní tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa ní tọ́tọ̀dọ̀ àwọn èèyàn wa o ìyẹn ni pé báyìí ni afọ abujahid àti kẹrìmọ àti àtọ àti sọhad àti hasan àti kọdáadá àti sudai àti rubayi ibùdó anes ni wọn ti tu ibi àlùkáwà ní alẹ́ àlùkáwà ní tọ̀dọ̀ ọlọ́run àti máa gba ìkákọ́lẹ̀ ìmáa ṣe ìkákọ́lẹ̀ àti ìgbà ìdájọ́ tọ́wọ́ àdó ẹ̀sìn nígbà wo lò fẹ́ sí lórí àwọn. ọlọ́run wá ní ọ̀gá òbí gbọ́dọ̀ bí bí ní lọ́ọ̀nì. wọ́n tún wá yẹ ni pé ìbínú ọlọ́run ọba tó wá wọ́n tún wá tún kẹ ìbínú ìbínú tó tọ̀dọ̀ ọlọ́run wa wọ́n tún lẹ́tọ̀ọ́ sí ìbínú tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa lẹ́yìn lẹ́yìn wọ́n tún lẹ́kọ̀ọ́ sí ibi tó tóbi kéde òkú ti ọ̀dọ́ ọlọ́run bá wa. wọ́n tún wá lórí bọ́ wọ àlùbọ́sánà òsì. yẹ́nì pé tó sì bí wọ́n rọrọ̀ bẹ́ẹ̀ báyìí wọ́n sì tún máa yọra wọn sí tálákà. ọlọ́run náà ṣe bẹ́ẹ̀ dáálé kàdé àná òun gáàdùn kò sí ohun tó jẹ́ kí yẹn ṣẹlẹ̀ táwọn bàgàdá dájú pé wọ́n sa ìdìgbàgbọ́ sáyà ọlọ́run ọba lọ. wọ́n ti tún fa àwọn àǹdẹ́bí ọlọ́run ọba lọ́dọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìyẹn ni pé ó gbé àbọ̀là òun àládálíkà tó tó jẹ́ kí wọ́n máa ta ẹ̀kú rìsáyà tí wọ́n sì fi pa àwọn àtẹ́tẹ́ ọlọ́run lọ́nà sí ọ̀sọ́ ìgbéraga ni àti ọ̀tẹ̀ àtẹ̀gẹ̀ kìí ta kìí ro ọlọ́run bá wá jẹ wọ́n níyà ìyẹpẹrẹ bá wá jẹ wọ́n òsì láéláé tó ti pé oṣù papọ̀ mọ́ ìyẹpẹrẹ tí gbé dàlùkẹ́ yá mọ̀ lẹ́yìn ìgbà ọlọ́wọ́ adé sálíkà ni wọ́n á sọ ọ́. ìyẹn wáyé fún ọ nípa ìyapa tí wọ́n ń ṣe wọ́n ká ló yà á ṣàdó wọ́n ti tún máa ń kọjá àlà ìyẹn ni pé àbọ́là ó kálàlẹ̀ kó fúrì bí àyà ti là ó tó gbé wọn lórí ìsàyẹ̀ nígbàgbọ́ sí àyà ọlọ́run òun tó gbé wọn lórí ìmọ̀ apá àwọn òṣìṣẹ́ ọlọ́run òun ní í pé wọ́n pọ̀ ní ìyá pátásẹ̀ ọlọ́run lọ́dún òfin gbàdá bá fún káwọn àdébẹ́ ọlọ́run ká fún ọkọ lẹ̀ ẹ lè ní onímọ̀ bá yapa bá yapa wọ́n pọ̀ ní ìyapa ọlọ́run kọ́ máa ń dẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n á sì máa sáyé ẹnu àlàsófin ọlọ́run ká àbàwọ́sọ ọlọ́run bá lò wá wọ̀nyí o ọlọ́run àti àwọn ìjàlá ìlú ọlọ́run lálátìlẹ́yìn lọ́wọ́sẹ̀ láyé lọ́wọ́sẹ̀. a tún wá fẹ́ bọ́ sínú àwọn àyà kankan yìí ìyẹn fẹ́ sọ nípa ọlá tí ń bẹ fún àwọn tó gba Islam nínú àwọn bàtàkà bíà lọ́sọ pé tẹ́nìkẹ́ bá sọ pé kiri yóò kàn lò yóò gba Islam yóò wọlé ọlọ́wọ́ ó lè kú lórí bẹ́ẹ̀ tó sọ fún wa ẹgbẹ́ ni wọ́n bá gba àwọn àdẹ́bí ibi ìgbọ́tọ́ yàtọ̀ sí àdẹ́bí wa lọ́jọ́ ayé wọn wọ́n nígbàgbọ́ ni àtìgbà wọn lọ sẹ́ka àdẹ́bí ibi ìtòdé torí kọ́ sá àdẹ́bí kan bí ó di lẹ́yìn àdẹ́bí kan yọ sàtọ́ọ̀lẹ̀ kó tó di pọ́ lọ pé àdẹ́bí ti tọ̀ ìwò ti gbẹ lọ́wọ́ yẹ gbélẹ̀ ìwò tó bá bó wá yẹ tẹ̀lé àdẹ́bí yìí sá ọlá wa ń bẹ fẹ́ni tó bá gba ìsìláàmù nínú àwọn bàkàtà bíà ẹ̀rí afáwà muhammad bin ishaq àtàwọn ọ̀rẹ́ rahimahullah àlẹ́ àwọn fi náà ẹgbẹ́ ìwà alátọ̀dọ̀ àtúláì bin abbas wọ́n lè lẹ́rí àwọn àyà bíi márùn-ún tá a fẹ́ tó tẹ̀lé ra wọ̀nyí wọ́n sọ̀kalẹ̀ nípa ẹni tó nígbàgbọ́ àwọn tó gbàgbọ́ nínú àwọn àfa ahlil kitab bíi abdullahi ibn salam bíi hasan ibn ubayd bíi sáàlẹ́bà bọ́dù sáàyà bíi ọ̀sáyìn bọ́dù sáàyà àtàwọn rí ìtumọ̀ rẹ̀ ni pé láyà sàwí máa ń sàkọ́ dámọ̀ sí kí wọ́n kó bèèrè bíbí áhìlì kìtàbí àlè fi àwọn ẹni tá a kà yí àlè fi wọ́n wí àwọn ẹni tá a bá wí ṣáájú ṣáájú tàbí ìyẹ̀pẹ̀rẹ̀ máa jẹ́ tiwọn àlè fi wọ́n wé àwòlá ilẹ̀ sí ní asilamu àwọn tó gba islam òwúrọ̀ bá ti wá sọ́dún ayà ìpínlẹ̀ èso ọlọ́run ní wòye ṣe bákan náà ipò kẹlẹ́ ká tó wọ́n sí bí kò ṣe fẹ́ bẹ́nu àwọn kàkàkà bíyà àlùmínú bẹ́nu wọ ẹni tó nígbàgbọ́ bẹ́nu wọ àlùmùjìrìmù kírímínà ó wà nù wọ nítorí aláwọ̀ sọ wípé àníwò rí bákan náà nínú àwọn kàkàkà bíyà ó wà nù wọ ó ń tọ̀ tó. àlejò kẹ́ bẹ́nu wọ tó ti kó dúró pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tí ń tẹ̀ lófin ọlọ́run tí ń tẹ̀ láńdẹ́bí ọlọ́run ọba ìjọ tó dúró dédé pẹ̀lú ọ yẹtì lórí ayé àti láàyè. àwọn yẹn wọ́n ka àyà ọlọ́run ọba lóru wọ́n ti tún forí balẹ̀ wọ́n forí balẹ̀ fọlọ́ yẹn ni pé wọ́n ti tàhájú wọ́n ti ka àlùkò nínú oru wọn àwọn táwí yìí. يؤمنون بالله واليوم الآخر àwọn ìyẹn wá ní wọ́n ti gbàgbọ́ sọ́lọ́wọ́ àtọ́jọ́ kẹ́yìn wọ́n ti ń pàṣẹ dáadáa wọ́n pọ̀ nípa nǹkan tó ká kọ́ nǹkan tí ò dáa wọ́n ti tún jẹ́ ẹni tó lè pé wọ́n á máa ṣàpáǹsì nínú rere àwọn yẹn nínú ẹni dáadáa ni wọ́n wà ìyẹn ní báwọn ẹni dáadáa kọ àwọn dáadáa kọ wọ̀nyí ahùláyì àwọn dáadáa kọ nígbẹ̀yìn súrà ìdí wa ìlẹ̀mí ahlil kìtàbí àmọ́ yu'minu billahi wa ma unzila ilaykum. wàá ṣe ìdílé àti àwọn ìlú káàkiri wọ́n láwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ wọn níbẹ̀ yìí súra yìí bá padà máa kàn nígbà wà ní àwọn bàkàtà díà àwọn tó nígbàgbọ́ sọ́lọ́hún tí wọ́n nígbàgbọ́ sí ibi tí wọ́n sọ̀ kalẹ̀ fún rí wọ́n nígbàgbọ́ sí ibi tí wọ́n sọ̀ kalẹ̀ fún ọ káṣẹ́ iná ìlà lẹ́ni tí ń báyọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wà sọ pé ọmọ yẹn fà lóbi nípa èrè ńpa láàrin yóò parọ́. torí pé àwọn ẹni tá a sọ fún àlejò wáwọn ẹni tọ́lọ́wọ́ bá bá wì àléwò yóò tó ọba ṣe nínú rere ìyàwó ẹni dáadáa náà bàkàtà bíà tí wọ́n gba ìsìláàmù ìwò yóò tó ọba ṣe nínú rere fọlárí òkè fàrú kò ní ráre lọ́dọ̀ ọlọ́run ọba bí mo ṣe pé wọ́n gbẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ fífẹ́. torí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní àléébó alábọ̀sẹ́ni nípa àwọn ẹni tí ń páyà ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ ẹni tó ti tẹ́kẹ̀ ọ̀pá mọ́sọ́lọ́wọ́ láàdá ẹni tó ti dáadáa ò lè ráre lọ́dọ̀ ọlọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ bá wá gbúrò wá nípa àwọn kẹfìrí táwọn yóò tẹ́ bọ́ ọlọ́wọ́ sọ wípé làǹtọ̀gẹ̀lẹ́yà. ọlọ́wọ́ bá ní ilé lẹ́bí rẹ̀ káfà rú dáadáa àwọn tí wọ́n ṣàìdí gbàgbọ́ lásùkìdí ariwo amúwa lòhùn mọ́lá awúlá lòhùn bíi ńlá iṣẹ́ ìhà kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ dúkìá wọn wọ̀lá awúlá lòhùn ọmọ wọn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ bíi ńlá iṣẹ́ ìhà bíi ńlá iṣẹ́ ìhà kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kankan nínú ìyá ọlọ́wọ́ ọba nígbà tí ọlọ́wọ́ bá bá dé tọ́lọ́ bá ro ìyàrá wọn dúkìá wọn ò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kó o níbi ìyá ọlọ́wọ́ ọmọ òun ò lè ràn wọ́n lọ́rọ̀ kó níbi ìyá ọlọ́wọ́ ọba. àwọn èèyàn ní iná ni wọ́n ọ̀ wọ́n sì máa gbé bẹ́ẹ̀ lọ gbére ẹ̀rí lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ wa ń sọ fún wa àlàyé àpẹẹrẹ ewu táwọn kèfèrí bá ń dẹ́ láyọ̀ kèfèrí máa ń ṣe ìdánwò ọlẹ́yìn fẹ́ fún wa lápẹẹrẹ o ti ké fèrè bá ń dẹ́ láyé bíbá yìí kí là pẹ́rẹ́ rẹ̀ kó lè yẹn lè rí ké fèrè bí o lè ya gómìnà kó gbé rẹ̀ fáwọn ẹni tó sì lù àbí jéró àbí ṣúgà ìfẹ̀rí máa dẹ́wò ni kí là pẹ́rẹ́ ẹ̀dẹ́wò ní ná ọlọ́run fẹ́ fún alápẹ̀rẹ̀ nípa oníkèfèrè ná láyé bíbá yìí wọ́n ní sùmọ̀ rẹ̀ nìyẹn àfa àbújá yìí dúdú àlàyé ẹ̀ nìyẹn àti àbá hasad àti sùlẹyìn wọn lọ wọn bá alẹkẹlá sọ wípé màsálùwà yóò fi kó lẹbi hábì ìlàhàyà àti dúnìyà. Yeah. ọlọ́wọ́ bá ní àpẹẹrẹ wo tí wọ́n sẹ́ ìyàwó kẹfẹ́rí láyé sí báyìí kábọ́sálì rí ẹ̀fí ha sí rò ọ̀dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ atẹ́gùn tó tutù tó lágbára pẹ̀lú ẹ̀ ẹ̀rí pátẹ́gùn kẹ́ fẹ́ ní tí ó tutù ṣùgbọ́n atẹ́gùn yẹ̀ wà lágbára àpẹẹrẹ atẹ́gùn líle tó tutù tó lágbára pẹ̀lú ẹ̀ òun là fẹ́rẹ̀ ẹ̀dẹ́wó tí kẹfìrí ń ná láyé bí báyìí. báyìí ni abdullahi bin abbas ti ṣàlàyé àti gẹ́gẹ́mọ̀ àti sa'id bin jubair àti hasan àti kọ́tàdà àti sọ̀hák àti rubayya bin anas àtàwọn òbí. àtọ́wò sọ wípé bárítù wọ́n jẹ̀lí òtútù bẹ́ẹ̀bẹ́ẹ̀ tọ́lágbára látọ̀dọ̀ abdullahi bin abbas ó ní fi aṣọ wọn ilẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ owó tí kéferì ń tẹ́ láyé bí báyìí owó tí kéferì bá ń tẹ́ láyé nínú dúkìá ó dàbí àpẹẹrẹ afẹ́fẹ́ sèrò wọ́n ní kó ti lè túbọ̀ òtútù tó lágbára kó tún lè túbọ̀ pé iná pẹ́pẹ́ wọ́n wà yọrí lórí làlẹ́ yìí fa ìtẹ̀lẹ̀ bá ta ṣẹ́ ní dá torí atẹ́gùn tó le koko wọ́lá sí ìyàwó alìjẹ́lì yọ̀hárẹ̀kù zara atẹ́gùn tó le koko tó lágbára tó lágbára gan a rí i pé irú atẹ́gùn yìí ó lè ba oko jẹ́ àti rúgbìn gẹ́gẹ́ bó ti já sí pé ìdẹ́ tó lágbára náà lè jókòó méjèèjì lọ́la ìbẹ́wò tí kéferì ń bẹ́ ó dàbí àpẹẹrẹ atẹ́gùn atẹ́gùn tí òtútù tó lágbára pẹ́pẹ́ àbí tí ìdẹ́ tó lágbára pẹ́pẹ́ tó wá ṣe ibi atẹ́gùn tó tutù kọ́ lágbára tó dé pẹ́pẹ́ yìí àtọ́ bá ti hárìsà kọ́ omi ọwọ́ àlọ́ ọpọ́ sínú oko táwọn kan dá. Fáàlàkà tù ọlọ́pọ́ síbi oko táwọn kan dá àwọn tí wọ́n dákò yìí alábòsí ni wọ́n wọ fáàlàkà tù ọba bòkò yẹn jẹ́ ìyẹn ní pé ó jó pa. yàní bìdálíkà sáfà nígbà tó sọ̀kalẹ̀ sóko yẹ ó pa tàfẹ́ rí orí pa rẹ̀ mọ́ ọba àjẹ ọ̀wá sí kẹ̀kẹ́ tẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà tó ẹgbẹ́ yẹn muhaku tàwábà ní wọn bí láyé ọlọ́run tẹ̀sí bá parẹ́ kò ní fún ọ gẹ́gẹ́ bó ti dágbé kò ní sí èso lára atẹ́gùn gbóná tó fẹ́ lóko bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ti di gba wọn tí wọ́n ti yẹ bẹ́ẹ̀ náà lọ́rọ́ tiwọn náà ọlọ́run wá ní ọmọ sọ́là lọ wọ́n àwọn lè wọ́. ọlọ́run fún sí. nípa pé kò sí ìmọ̀ọ́nì fún ọ ìmọ̀ọ́nì dẹ̀ni pilẹ̀ nígbà wo sí ní ìmọ̀ọ́nì yẹn iṣẹ́ wọn ti gbé nìyẹn ẹnì kan lọ́wọ́ sọ́kọ̀ ọ̀kan níbi dẹ́rẹ́ lára àmì lórí ní àmàlẹ́ ọ̀jà aláwọ̀ ara àwọn tó rọ ọlọ́run ní iṣẹ́ táwọn yẹn ti á lọ́wọ́ nígbà tí o ti gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ wa padà di eruku tá a kú dànù bẹ́ẹ̀ náà ti kéfé tó bá tẹ́wó láyé àpẹẹrẹ rẹ̀ nìyẹn bí kátẹ́kù gbóná kọ́ lọ lóko kó tó máa jóná pa tí ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́ kẹfẹ́ yìí náà ti máa rí ọlọ́run wa ló wò fún wọn sí àwọn òbúra wọn síbẹ̀ láì nígbàgbọ́ wọn láì pé wọn nígbàgbọ́ ni wọn bá kú gba Allah tẹ̀síwájú Allah. musa ló wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tọ́lọ́ fi gbogbo ayé lòfin islam òfin gbogbo ayé ẹ̀rì wa sọ fún wa yìí pé wọ́n fẹ́ bí wọn gbà àdébì wa sọ́lọ́lọ́ àṣálà àdébì gbogbo ayé òfin gbogbo ayé kò sófin kankan tọ́wà ní islam tó ti pé kèsì dandan lórí gbogbo ilé ayé àwọn ni wọ́n wúlẹ̀ gbà ìgbà wọn máa jí ẹrẹ ń àwọn sọlámi ni wọn lọ bí àtàrà ọ̀rọ̀ sílẹ̀ tọwọ bí ọlọwọ bọ yàtọ̀ ọ̀rọ̀ sílẹ̀ níbi abilékọ àti abiléya tí wọn lẹ wọn ló kó pa wọn wá da wọn bò wọn gbé wọn báyìí kó tètè pé kí wọn lẹ ló kó pa yẹn wọn sì lẹ ní ọlọpọ wọn fi yẹn wọn lò ní islam ti lè gbà islam náà ni ó sọ fi tọ́da wọn ló ń lò fi yẹn lórí ẹ kára bẹ̀ jọba lọ́wọ́ náà ọ̀dà aláfẹ̀rí jẹ náà wà lábẹ́ ìjọba wa nàìjíríà ó gbọ́dọ̀ yàrá ìfọ̀ ọkọ̀ sọ pé rọ̀ ọ̀tọ̀dìlà rẹ̀ tóbi wà lórí ọ̀ sẹ́ni pé kìíní ìwọjà rárá àdájọ́ fi rárá àdá sí nàìjíríà tó yẹrẹ wò lórí ẹ̀ gẹ́gẹ́ bíi ti aláṣẹ ni wọ́n ipò agbára wọn ti wà ipò ipò táwọn sọ̀tàn láwà kì í sí ipò ó ti Buhari lọ kí ọ̀rọ̀ di ẹ wọ́n fi wọ́n lẹ̀ lórí ìjọsìn èyí tó bá lówó ọ̀gbà ṣùgbọ́n wọ́n sọ fún ọ ọtọ́ ní tíjọ́sìn tí màá tó ti ṣe pẹ̀lú òfin bóyá lẹ́kọ̀ọ́ ti di à ìkẹ́ tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ òun lè túbọ̀ fi yẹ. ọmọ ti bẹ́ẹ̀ ẹ ṣe pé wọ́n sọ pé kẹjẹ bí àwọn tíjọ́ gbà tó ti lówó ọ̀gbà òfin náà pẹrẹ jẹ òfin náà wọ́n lò fún yẹ kí ẹ sọ òfin tiwọn nílé ìdíkẹ́ òfin tiwọn lálùkù pé sẹ́lẹ̀ ìgbà bíi adẹ máa tẹ òfin wa gbogbo wúta ló ibi ọyẹ máa tẹ sí ẹ máa tẹ sákọlẹ òfin wa ni kò lásán yẹ òfin tiwa ni kìí kò tún bíbẹ lọ́dọ̀ tiwọn ìwọ táwọn ọbẹ náà ní pé káwọn máa tẹsí àwọn káàdì bá gbà sákọlẹ lọ́wọ́ àwọn ni alẹ ti kẹ gbogbo wúta ló lórí wọn ni òfin wa là ló ibi ẹ máa tẹ sákọlẹ ẹ lè máa lọ sínágọgù ìsúmọ ẹ gbẹrọ sún agbọmọta awo ẹ gbẹrọ sún mọta ẹ gbẹrọ lọgùn

a ìgbọ́ orí àkọ́kọ́ ti gbọ́ rẹ ìgbọ́ rí ẹni lọ́sọ pé wọ́n yá kẹ̀kẹ́ ní lọ́kọ̀ wá gbà wẹ̀ gbà lọ́dọ̀ lọ ìgbọ́ ó lè ní kéèyàn wá ti pa àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n fi jẹ̀bù lẹ̀ ìtọ́kẹ̀ yé mi ni pé dẹ́dẹ́ la wẹ̀ ẹ̀ tọ́ bá sì já lójú lẹ̀ já yóò jí àtàrí tí àrẹ bá tó wá kú tiẹ̀ wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá sọ fáwọn. ṣùgbọ́n pé báyà yọ gbà náà òkú èyí tí mo mọ̀ tó yé mi òun ní yí pé ẹni tí àrẹ bá wà lọ́rùn rẹ̀ bọ́yá àrẹ lérí ọ̀wá gba ọwá sí bẹ́ẹ̀ kú ara ilé rẹ̀ máa gbà fún àwọn fámìlì rẹ̀ máa gbà fún ìyẹn wà bẹ́ẹ̀. àyẹ̀bẹ̀ kọ́ ìyẹn sì lágbára àti sin àwẹ̀ ní èsì ìlérí àmọ́ yàtọ̀ síbẹ̀ pé ẹnìkan ọ̀ agbáwẹ̀ ní ọgbà ìmọ̀ kẹta kan ìyẹn ní ìjà sí i. wítìn gbogbo ìlú dáàbà kí lóru a máa kí sókè ìlú ojúmọ́mọ́ a máa ìgbà náà òun ti bẹ̀rẹ̀ nígbà tí tẹ́gbọ́n bá ti wọlé kájú àbọ̀ sí ìbá ti tọ́ àti bóòlù báyìí ní ìta àti bóòlù twenty báyìí náà gbà bọ́ sí ìdìbò. bẹ́ẹ̀ kéèyàn dá òfin tó bá sáté ẹni kéwòn sẹ́fà lẹ́yìn ìrọ̀rẹ́ yẹn ó gbọ́dọ̀ tẹ̀wọ́ báyìí kò sí oṣù yóò fi ṣùgbọ́n àpẹẹrẹ ọmọ àtẹwọ́ pàdó àwọn ìbílẹ̀ ọ̀tẹ̀ ní máa fi bọ́ jù torí hadithi wa ìfọlọ́wọ́ ọmọ ọba tó ti ju ni kí ẹsẹ̀ wọn fọ́ wá dá padà lófin wọn bá fún yẹn lórí ẹsẹ̀ wọn fọ́ wá ti máa sọ́ bá pé akérò náà báyìí ọ̀yà ẹsẹ̀ wọ́ kò ní tu o lè ṣàdúrà rẹ̀ àwọn ò ní gbà ṣàlà. Tí ẹsẹ̀ wò wọ́n fi fílẹ̀ mọ́ bá kí wọ́n débi sùjúdù ta sùjúdù sẹ́sù wà náà bí àlẹ́ àlá ni bẹ́ẹ̀ ni òun náà láàrin àtàwọn míì tá bá mọ̀ bí àwọn sọ́jà náà wá sí ilé lẹ́ni aláfọ̀ fún fatọ́rọ̀ wọ̀ ṣàtọ̀ sáwọn ọmọ sọ̀rọ̀ fún bàbá àràkàlà wà sọ̀rọ̀ bí ṣòyó. ìyá lè rí ọlọ́wọ́ gbà náà alukó sálàmù. Thank you. ìmọ̀mù tó bá dé ń gbàgbọ́ yẹn ọgbà ọ̀kẹ́rù lẹ́yẹ lọ́wọ́ ní ògbè ọba àgbè lójú ọba ọba àdẹ̀gbè lóru tí ẹ bá kẹ́rù lẹ́yẹ rẹ o ṣẹ́ mọ́fà ìkéré lè yẹ tó lẹ́yẹ rẹ ẹni sẹ́yẹ rẹ ọ̀dà rẹ burúkú tó lẹ́yẹ rẹ tọ́lá ẹni tó lọ ọbẹ̀ ẹni sẹ́yẹ rẹ yóò dá nsọ sálánsọ náà ní kọ́lọ́wù rí gbà rú ẹ tó bá nígbàgbọ́ sí ọdẹ ẹdun wà bẹ́ẹ̀ yìí pé ó ti ṣe kẹfẹẹrí sí ohun tí wọn sọ kàlífàánù tuntun náà ẹni wáyé kọkẹ lọ bẹ́ẹ̀ lánà Ọlọ́run nígbà ọ̀rọ̀ àkókò jẹ ọjọ́ tọba nígbà gọọsì ó ti ṣe kẹfẹẹrí lọ sí ohun tí wọn sọ kàlífàánù tuntun náà ti ṣàfọ hàn nígbà tó wájú ọdún pẹ́ tó lọ sọ́tọ̀ yẹ bí wò tó gbà ni bó wà lẹ sílẹ̀ ní gbé yẹ fẹ́ iwájú ń ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ yẹn gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa irú náà lọ́fẹ̀ẹ́ kú tá a kí báyìí sí ọwọ́ alá lọ fi rẹ́kẹ̀ fèrè kọ́bá àjá sígárù kọ́bá àjá kíbárù kó lọ́wọ́ àtọ̀ pé ọba mo eh, dákẹ́ wò lé wípé òkú ọba àrí jù bẹ́ẹ̀ lọ ìtọ́ da jù náà ni pé sísáré yóò ti di bilẹ̀ mọ́sálásí torí tí ọba àkèrè pẹrẹsẹ wọ́n yẹ kẹ́ yọ òkú kò bẹ́ẹ̀ lọ́wọ́ ayé kó kù lọ gbé bá sáré àbẹ wọ́n ayé pé òkú lẹ́ lọ gbé bá mọ́sálásí ẹgbẹ́ òkú yìí kò bẹ́ẹ̀ lọ́wọ́ kó mọ́sálásí ẹ lọ gbé bá sàárè sí pẹ́pẹ́ tẹ́lẹ̀ ẹ̀wú mọ́sálásí ẹ̀lọ́ wá bóbi ìdẹ́kùn mọ́sálásí yìí. sọ̀bọ́rọ̀ ti wá rí yìí sí ajáyípọ̀ yẹn kẹsì fẹ́ǹsì sí sàárè tàbí sí mọ́sálásí sódà ilẹ̀ tí mọ́sálásí máa wà kò ní papọ̀ wọ́n fi sí sàárè wa. tọ́wọ́ ajáyí fẹ́ jọ wá sẹ́ ń lé ẹ̀ sàbí ẹ̀ lásán ọ̀yọ́ gbólutúbọ́ ẹ̀ kérò síbi sàárè rẹ̀ ìdá ẹ̀ ọ̀pá ìbí wọn ti rẹ tí sì mẹsì rẹ ti dé ara wọn òsì tọ̀nà kéèyàn ṣe òun fẹ ọlọ́wà rẹ. maaleykum salaam. ẹni tí ọba gbogbo òru lẹ́yìn ilé mọ́mú ìmọ̀mú ti dáná ẹ̀kọ́ wòlé àbíbáyé ó jọ máa ṣe ìrìnà tọ́lọ́ bẹ́ẹ̀ kọ́ sí ìmọ̀mú tí wọ́n fi ní ká máa fara balẹ̀ kábàdé òru lẹ́yìn ilé mọ́mú ìrú ọ̀dẹ̀ ti pé títí ẹ ti pé tiwa yìí pé afarabalẹ̀ ayé bá bọ̀ báyà kọ̀ọ̀kù líle wọ̀ọ́rọ̀ àbí báyìí èdè pé lẹ́sẹ̀kẹsẹ̀ ó fẹ́ ju sálábọ̀ sí báyìí káà dàbí kọ́ máa péré ìje báwọn ọmọ fìfì ọkà lè dìde títí bẹ́ẹ̀ ìyá ti sùúrù dáadáa tí wọ́n mọ̀ fi sálábọ̀ tó ṣe tó ṣe ìyá ọjọ́ ṣe kẹwàá. aleykum salaam. Ah, wọ́n sọ pé ṣe àgbàrá níyà ni òun ní báyìí àwọn èdè bí náà lè wà tá a mọ̀ ṣùgbọ́n kò sí pàdé gba ládàá bá bọ̀ kí la fẹ́ máa wá jẹ lórí mọ́ tà bá dáná lọ fi náà ní gbogbo àwọn kẹ́tẹ́ ọ̀gá ti sàǹfààní àdídì àti bọ̀ kí la fẹ́ fi ṣe kò wúlò fún wa kò lè lé sí mọ́ni wa a lè lé sí mọ́ kò sí kẹ̀kẹ́ tó wúlò bí kéèyàn máa lọ béèrè pé láwọn àti arún bẹ́ẹ̀ níbi aṣọ owó ti ṣe pọ̀pá musa ìdí wo ni wọ́n lẹ́yìn náà ni pé èso owó ní kánáwó má jẹ gbogbo ọ̀rọ̀ àwọn òkè àlè ní sí nígbàgbọ́ náà bá bọ̀ kò sì wúlò kẹ̀kẹ́ kò sáǹfààní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tòun la gbọ́dọ̀ máa wá di kàmá béèrè pé mo la ti sàlọ̀ la ìwẹ̀ ní irú gbogbo àwọn ọ̀rọ̀ náà béèrè ṣùgbọ́n pé kí lè ta béèrè sí èdè wọn náà òwúlò fún bàbá bá wọn tó di èsì káwá sì láti bẹ ẹjọ́ máa lọ sí gbogbo àwọn béèrè yẹn ẹ̀ náà mo fẹ́ fúrùkù bọ̀ lónìí mo fẹ́ sọ èsì láwọn àdé àwùjọ àsọ tí wọ́n fi sí. kò ní làákàyè kò ní làákàyè eléyìí sọ̀rọ̀ bó bá wí ẹ ẹ sọ pé ọpọlọ rẹ̀ ò pé ni torí yóò pé ká lọ sọ pé ká lọ pé kí èsì ìdílé wọn fi sọ àlùkòrán ti kalẹ̀ wọ́n fi dé ebéèrú sọ ṣé ebéèrú wa ni èkó náà ìdí ebéèrú ti kì í sí èkó ni àlẹ́ nìyí sábà àti sọlá tó sọlá kìí ṣèjọ òyìnbó tó wẹ́rẹ́wẹ́rẹ́ lè yíká wúyẹ fi sọ̀rọ̀. ọ̀yẹ́ kí ọ̀rọ̀ alẹ́ sùúrù jẹ ẹ bá ti farabalẹ̀ dọ́ sálámọ̀ ẹ bọ̀ kò lè pẹ́jọ́ sáré fi sí olè pẹ́ tí ó fi sùn síbẹ̀ fún ajá ń sẹ́ máa tàbí ńlá bà bẹ́ẹ̀ bá ti lò òkè tẹ́lẹ̀ ẹ̀ wà lẹ̀ èrò yóò parí nù. àrísàtò. kéèlè bá ti pọ̀ adìẹ pẹ̀lẹ́sẹ̀ tó dá gbogbo àwọn ọ̀fẹ́ ẹ̀ ti sí wọ́n má lọ bí tí wọ́n ti lọ lọ́ọ́ bá díẹ̀ wá tó gbọ́ nìyẹn ẹ máa lẹ máa wò bá ẹsẹ̀ rẹ̀ bá ti ń tẹ̀sí lẹ́sẹ̀ ni yóò ṣe tẹ̀sí àwọn ẹlẹ́ nínú àwọn ọmọ ìyá ti ń ṣe egun ẹsẹ̀ kò béèrè adìẹ ní ẹsẹ̀ ti máa ń tò bí ìbá sapá àti ìdílé mi ò ní sùúrù fún mi ò jẹ́ sápá mi ò tó dáadáa ẹ̀hẹ́n mi ò ní sùúrù fún mi gbogbo àwọn ló ní sùúrù fún ẹsẹ̀ wọn àtàpá wọn ni wọ́n tó wọ́n tò dáadáa wọn ò sí lájẹ kẹ̀kẹ́ sí ọba nìyẹn ti ọba ti ìbéèrè máa dọ̀rọ̀ ṣọ.